pẹ́ ọ ló yẹ ọ. mo gbọ́ pẹ́ dé mo gbọ́ pẹ́ dé mo mọ̀ pẹ́ wá mo mọ̀ pẹ́ wá kìkì ọpẹ́ kìkì ọpẹ́ ọ ló ọ. mo mọ̀ pẹ́ wá mo mọ̀ pẹ́ wá mo gbọ́ pẹ́ dé mo gbọ́ pẹ́ dé. Kiki ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ńlá ló yẹ ọ́. mo mọpẹ́ wá mo mọpẹ́ wá Jésù mo gbọ́pẹ́ dé mo gbọ́pẹ́ dé kìkì ọpẹ́ ọpẹ́ tó ṣílẹ̀kùn ire ni mo mú wá. dé ọpẹ́ tó next level ni mo mú wá o mo wá ṣọpẹ́. This afternoon, as we are preparing for our new album, the Lord gave me a new sound, a new song. The song is for you, the song is for me. We are already working on that song already at, at the studio, but the song says, that we can sing it together. I walk wáyé. Láàdé ah, sùn, ẹ̀mí mọ́mọ́ rán mi létí. Love the, I love this song. Yeah, it's a new song. the one I just sang while entering, I just want to worship God, but the Lord gave me another new song. And that song is a new song. kìkì wá. I want to quickly hear the song. ṣe ọmọ mi. listen to the song. àwọn kan kú E flat E E nìkẹ́ lọ E. àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí Jésù àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ ṣe gbọ́ orin yẹn àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí wọ́n gbọ́ ìlérí wọ́n gbọ́ ìlérí wọ́n gbìyànjú wọ́n sáré sí ìlérí ṣùgbọ́n wọ́n kú kí ìlérí tó ṣẹ. ẹ jẹ́ tún bẹ̀rẹ̀ ká lè jọ kọ́ àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí. àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtèyí tí mo lá nínú àlá Jésù èyí tí mo rí nínú ìran Ọlọ́run àti nínú ìsọtẹ́lẹ̀ chorus ire ire ire ìran mi ò ti ṣe má jẹ́ kú kókó tó dé ìran ìre ṣe mọ́ mi lára ìre ìran ṣe mọ́ mi lára ìran ìran ìran ìre tètè ṣe. Jésù àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí ẹlẹ́dàá gbé àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ. ìlérí tí mo pọ́n nínú bíbélì àti èyí tí mo lá lójú àlá èyí tí mo gbọ́ nípa ìran ọlọ́run àti lójú àti nínú ìsọtẹ́lẹ̀ ire ire.

Listen. they've heard prophecy, they've, they've been hearing prophecy about their life. Àwọn kan gbọ́ pé travel títí títí títí tó fi kú ni kò ṣẹ. Àwọn kan gbọ́ pé máa márì tó fi kú ni kò ṣẹ. Àwọn kan gbọ́ pé àwọn kìnìún wọn máa ṣe aláìní ibi a ti máa ah, Some days ago while I was worshiping with I am Nike Tush on Arena of Worship. I remember that day I told them about a man. We, we, we passed through the third mainland bridge. And when we were coming back, alẹ́ ni o látàárọ̀ láti gba ibẹ̀ àtúpadà wá lálẹ́ lálẹ́ around some minutes to eight man yẹn ò mọ̀ pé òun máa kú ọ̀kadà ló gbé ibi tí mo ibi tó yẹ kí n gbà kọ́ ni mo gbà bọ́ mo kọ́ gbàbẹ̀ ọlọ́run fẹ́ kí n mọ̀ ní pé nǹkan ń ṣẹlẹ̀ láyé àwa tí bí òkàn ẹ jẹ́ ká dúpẹ́ irú man yẹn tó some people have been ah God God, God, God, God, God, help me. Please share this song. Maybe blessing people. Maybe blessing people. Ha! Ire ìran yàtọ̀ sí ìran ire. Ire ìran. The blessing of my vision. Àti ìran ire good vision. Ire ìran. Ìran ire. àwọn kan lù lójú kan títí títí títí tí ó dẹ̀ padà já síkú fún wọn wọn gbọ́ ire ẹlòmíín lálàá pé òun harvest òun harvest lójú àlá ṣùgbọ́n physically kò rí nǹkan kan kó ẹlòmíín a máa gbé ọmọ pọ̀ lójú àlá ṣùgbọ́n títí títí títí títí títí tó máa fi kú kò sí nǹkan kan. When the Lord gave me that song, I know that song is for me. má jẹ́ kú kókó tó dé. You don't understand jẹ́ táìmù tí re wọn visa yẹn máa dé báyìí wọ́n dẹ̀ ló ti kú ẹlòmíì wọ́n kọ́lé fún tó wọ́n ló ti kú kò dúró gbà á please share please share please share please share. Hmm. Can you let's just sing this song again. Ah. Àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí Jésù. Ah àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtèyí tí mo lá lójú àlá èyí tí mo rí nínú ìran àti lójú àlá mi. Ire, ire, ire ìran mi o. Oh tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kòkó tó dé ire ìránṣẹ́ mọ́ mi lára ìran ire ṣẹ́ mọ́ mi lára ire ìran ìran ire tètè ṣẹ. jẹ́ kú kókó tó dé. Ire ìran ṣẹ́ mọ́ mi lára. Ìran ire ṣẹ́ mọ́ mi lára. Ire ìran, ìran ire tètè ṣẹ́. Má ìran ṣẹ́ mọ́ mi lára ìró ire ṣe mọ́ mi lára ire ìró ìró ire tètè ṣe. má jẹ́ kó kókó tó dé ẹlòmíì akọ̀kọ̀ ara lẹ̀ akọ̀ṣe foundation kó tó di kó kọ́lé yẹn tó wá dẹ̀ tún fi wá sí sínú foundation lẹ́yìn òun ló máa ṣe foundation ẹlòmíì á dẹ̀ máa gbé bẹ́ẹ̀. hallelujah. Ìran ire ṣẹ mọ́ mi lára. Ire ìran ṣẹ mọ́ mi lára. Ire ìran ìran ire tètè ṣẹ. back in. Go out and I'll re add you. kuko It's a song for everybody. The Lord gave me this song today and I feel you need to hear it. Ìwọ náà lè fi gbàdúrà mọ́júmọ́ ẹ̀ní kì í ṣe nípa ìwà mímọ́ àánú ni ẹlòmíì máa gbọ́ ìran àwọn kan ti fetí gbọ́ ìran títí títí títí wọ́n ti pe wòlíì àti àwọn pásítọ̀ wọ́n ti ń pè wọ́n ní èké wọ́n á ní wọn ríran ìgbà tí ò ṣẹ. ìgbàgbọ́ mi wọ́n ìwọ̀n ọdún àgùntàn Jésù olùgbàlà olùgbàlà olùgbàlà olùgbàlà somebody say type. the lyrics. Somebody help us type the lyrics there. The song says, Àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí Jésù. Àwọn kan fetí gbọ́ ìlérí títí ṣùgbọ́n ko padà ṣẹ. Ìlérí tí mo gbọ́ nínú Bíbélì àtèyí tí mo lá lójú àlá èyí tí mo rí nínú ìran ọlọ́run tàbí nípa ìsọtẹ́lẹ̀. Ire ire ire ìlà mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìran ire ṣẹ mọ́ mi lára. àwọn kan lù títí lójú kan títí ikú yóò fi dé wọn rẹ́nu dúpẹ́ mélòó mélòó lògo ìdílé tí wọ́n ti gbé sí sí mọ́ṣúárì ẹlòmíì wọ́n mú fìsà lọ bá nínú pósí kò lè dìde mọ́. Ha! èmi re ọlọ́run jọ̀wọ́ ràn mí lọ́wọ́ My husband said it's a new song, go record it man, the way people can get the full package so that they can be blessed. Ire, ire, ire, ìran mi o, tètè ṣẹ́. Lórí mi tètè ṣẹ́ Jésù, má jẹ́ kú kókó. ilé ìran ìran ilé tètè ṣẹ. àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àánú olúwapọ̀ adépẹ́jú yes yes ma àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí àwọn kan fetí gbọ́ ìlérí títí títí ṣùgbọ́n kò padà ṣẹ kí ni ká ti gbọ́ kí wọ́n mú visa lọ tó ní pa kọ́ mú passport tó ní visa nínú lọ bẹ́yàn létí nínú pósí tó fẹ́ jí lọ sílùú òyìnbó ni kí ni ká ti gbọ́ pé wọ́n kọ́lé parí tán wọ́n wá wò pé ẹ wá gbà mọ́mí ẹ wá máa gbé bẹ̀ kọ́dẹ̀ ní màmá yọ̀ ó dẹ̀ forí gbá ó dẹ̀ gbàbẹ̀ lọ. ha àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí àwọn kan tó kó wá sẹ́kọ̀ọ́ wọ́n ti ìlú wá sẹ́kọ̀ọ́ even now ayé ìlú bẹ́tà fún wọn ju ìgbà tó wà lẹ́kọ̀ọ́ lọ. ẹ̀rù ọlọ́run á máa bà mí tó bá fúnyàn lórin ìdí tí mo fi ń kọ́ ń bì báyìí ni wípé èmi nìkan kọ́ ni channel tọ́lọ́run gbà ọlọ́run ní multi-million channels tó lè gba rẹ́kọ̀dù orin orin tó fún mi lèmi kọ tó bá rí pé èní lòun fẹ́ káwọn ènìyàn gbọ́ tí wọn ò bá gbọ́ lẹ́ni ó pọ́sibù kó gba ara ẹlòmíì lọ́kọ́fẹ́ lòmíì adẹ̀dàríyàn jiyàn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe fún mi ni mo ṣe fẹ́ kọ ọ́ tí n bá máa ṣe tán stúdíò ẹ̀ tún gbọ́ dáadáa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó fún mi mo fẹ́ kó dá lábùkún fún ẹni tí Sátánì dẹ páńpẹ́ ikú fún lọ́wọ́lọ́wọ́ á lè máa gbàdúrà á máa yí padà lọ́wọ́lọ́wọ́ àwọn tí Sátánì ti pinnu pé lóru mọ́jú nìkú wọn wọn lè máa yí padà lọ́wọ́lọ́wọ́ àwọn tí wọ́n ti sọ pé eight o'clock ni set time tó fi wọ́n sí láti kú wọn lè máa yí padà lọ́wọ́lọ́wọ́ àwọn tó ti sọ pé ten o'clock lòún fẹ́ pa wọ́n kí ire tó dé wọ́n lè mọ ibi tó máa dojú àdúrà kọ èmi gangan bẹ̀rẹ̀ sí ní tarabọ àdúrà ìran ire ò gbúdọ̀ bá mi ní mọ́túárì òde ìwọ̀n àwọn ọmọ mi ò gbúdọ̀ máa ṣoríire tán nígbà tí mo bá ti kú tí mi ò ní lè dúró jẹ wọ́n mọ́. ire ìran mi ò. ire. ire. ire. ire. ire ìran mi tètè ṣẹ́. ṣeṣẹ́ má jẹ́ kú kókó tó dé ìre ìránṣẹ́ mú mi lára ìran ire ṣẹ́gbọ́n mi lára ìre ìran ìran ire tètè ṣẹ́. mi ò gbúdọ̀ sí lára àwọn tó kó máa dé tí ẹ̀mí máa pin ogun ògo dé ẹ̀mí pin kò gbúdọ̀ jẹ́ tèmi. Ire ire ire ìran mi o tètè ṣe ìwọ tó ń gbọ́ mi yìí o ti gbọ́ ire ìran o ti gbọ́ oríṣiríṣi nípa ire o ti gbọ́ oríṣiríṣi nípa ìsọtẹ́lẹ̀ you've heard a lot and ó dẹ̀ mọ́ pé kò ṣe kí ni ká ti gbọ́ kódà ẹlòmíì sátani àdìdì plan pé lọ lọ gbé òògùn jẹ lọ commit suicide lẹ́yìn tó mọ̀ pé iṣẹ́ tó ti ń apply fún ó máa ṣẹ̀ṣẹ̀ gbà. Some people want to add voice yes of course you can. It's been a while I've gone live with you. I'm celebrating 150k followers already. Thank you. We celebrated 8K, we celebrated 9K, 10K together, and you are alive. You are alive now, we can hear you. Hallelujah, can you hear me? Yes, sir. Hallelujah. I would like to share a testimony before I add my voice, if that is okay. It's fine. Okay. I think the song you're singing I'm not a Yoruba man, but I understand Yoruba very well. It it it represents the story of my life. Mm. I went to the university and graduated from Federal University of Technology in Mina, Niger State. I did my NYC. I was around for about six years and no job. I was frustrated. I got to the point of committing suicide. Jesus. I went to the bar beach in Lagos. And I was sitting beside the shore of the bar beach, ready to commit suicide. But God delivered me. Thank you, Father. Right now, as I'm speaking to you, I'm in Atlanta, Georgia. Jesus. We have a, a beautiful house. We have built houses in Abuja. We have built houses in Benue State. I have a business, a company of my own that I own my own. Jesus. But but then when I was in Nigeria, I was admitted to to to psychiatric hospital in Yaba. Jesus. two months in Yaba hospital. Jesus. Because of the condition of my life. But Jesus saved my life. Let somebody shout hallelujah! so many. I Thank you, the, Jesus. I am the deacon chairman in my church. Thank you, Jesus. God is really showing himself faithful. So when I heard this song, it resurrected in my spirit, and I am glad to join my voice. Mm. You know, while I was worshiping and praising God, God gave me a song, and He says, "It is only Him that can make the difference. Mm. Oh, if you try to do it through another way, you'll be frustrated. It's mm. only through Him." that that can make the difference. And this song goes as thus. This is the first time I'm singing this song to anybody. It's the personal song that I used to worship. My voice is not very good, just bear with me. <laughs> it says, Jesus is Lord, Jesus is Lord, Jesus is Lord. Lord. Jesus is Lord, the Lord of my life. Hmm. So Jesus is Lord. There is nothing more that I need. If I try any other thing, it will fail. But Jesus is tested and trusted, and He has not let me down. Hallelujah! Let somebody shout hallelujah. Thank you so much, sir, for the testimony. Did you hear that testimony? It was about committing suicide at the bar beach after graduating from the university. After graduating from the university, but then the Lord showed up. After spending time at the suicidal hospital to commit suicide, but now he's in Atlanta, Georgia. They have houses. Tiwambati Kunko. The testimonies of people that that uh, God. So thank you so much. You can you can please go so that we can bring somebody else in. Ẹ ṣé gan sa mo dúpẹ́ tí wọ́n bá ti won ba all the des the destiny attached to him how will they be fulfilled? tètè ṣẹ lórí mi kókó tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìran ire ṣẹ mọ́ mi lára ire ìran ìran ire tètè ṣẹ. was at the edge of committing suicide. He spent two months at the suicidal hospital. And after a while, the Lord came. Iroire He traveled to Atlanta, Georgia. He has a wife, they have kids, and they have they are getting their fulfillment. Hey! Oluwa, èmi no wà be. èmi náà wà bí ọlọ́run. Before we go, let me just sing it one more time as we go. Àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí. Ìlérí títí ṣùgbọ́n kò padà ṣẹ. Ìlérí tí mo gbọ́ nínú Bíbélì àtèyí tí mo lá lójú àlá èyí tí mo rí lójú ìran àti nínú ìsọtẹ́lẹ̀ ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú gbogbo tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìran ire ire. tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ mi lára ìran ire ṣẹ mi lára ire ìran ìran ire tètè ṣẹ. ẹlòmíì ògo ìran wọn kò sẹ́ni tó ń lò generation after generation ògo yẹn kọ̀ wá ń bẹ̀ kò sẹ́ni tó ń wò ẹlòmíì ọmọ ológun adẹ̀wà lábẹ́ amúnisìn ayé ò dẹ̀ ní nítumọ̀ you don't understand àìmọye ọmọ ológun tó jẹ́ pé àwọn gangan gangan ló ń ṣerú kò sẹ́ni tí ọlọ́run ò dá ògo mọ́ àìmọye ìgbà tó kò ń gbọ̀dànù lọ́wọ́ èèyàn. you know, the, the, the, the, the, the, the, the remaining solo for that song, I will be keeping it. Because I don't even know the solo yet, but I know the Holy Spirit will give me voice. It will give me sound. It will give me the word. Bí àwọn ọ̀pọ̀ ògo ṣe wà àti ọ̀pọ̀ ìràwọ̀. síbẹ̀síbẹ̀ àìmọye ìràwọ̀ tó ń jábọ́ tí ò dẹ̀ tàn. ògo ìdílé tèmi gan wọn ìlò ògo ìran tí mo ti ń lò tí mo jáde wá ìwọ̀n ìlò. ah ìran there is a blessing a generational blessing on you tí kò tí ẹ ti gbọ́ pọ̀ kò tí ì ṣe ogun ògo díẹ̀ mi pé mi ò fẹ́ ọlọ́run ọlọ́run má jẹ́ kí ayé fi ikú gbọ́ òkìkí mi má jẹ́ kí ayé fi ikú mọ̀ pé mò ń kọrin má jẹ́ kí ayé fi ikú mọ̀ pé mo lè ṣe rere mo lógo lára nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn orin yẹn ní ìtumọ̀ sí mi you can share the video you can tell somebody to tell somebody to tell somebody that àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí àwọn tó ti kú àìmọye ògo ní sàárè àìmọye ògo ní mọ́túárì àìmọye ògo nínú pósí àìmọye ògo tó ń rìn kiri tí wọn ò ríbi dé sí. àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí ọlọ́run àwọn kan fetí gbọ́ ìlérí títí títí ṣùgbọ́n mo padà ṣẹ ìlérí tí mo gbọ́ nínú bíbélì àti èyí tí mo lá lójú àlá èyí tí mo rí lójú ìran àti lójú àlá mi ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú gbogbo tó dé ìran ṣẹ́gbọ́ mi lára ìran ire ṣẹ́gbọ́ mi lára ire ìran ìran ire tètè ṣẹ́. ẹgbọ́n ẹ̀rí yẹn ẹ̀rí yẹn dẹ̀ ń mì mí èèyàn tó ti fẹ́ commit suicide is now in Atlanta, Georgia. Èèyàn tó lò two months ní suicidal hospital is now in Atlanta, Georgia doing fine because of Jesus. Olakbalumi Living Praise, I don't know if you're where you can talk. Can I bring you on? I don't know one minute more so that I can bring you on. I don't know if you can talk. you Pẹ̀lú live in? please okay i've seen her one more they will go hmm àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí ọlọ́run àwọn kan gbìyànjú títí títí títí àti mikẹ́mi kò padà ṣẹ àtẹ̀yí tí mo lá lójú àlá èyí tí mo gbọ́ nípa ìran àti nínú ìsọtẹ́lẹ̀ ire ire ire ìran mi o tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìran ire ṣẹ mọ́ mi lára ire ire ire ìran tètè ṣẹ kógo tó dé má jẹ́ kú kógo tó dé ogun ògo dé ẹ̀mí pin ẹlòmíì ó ti sọ mí ẹ̀ kí ló wá pé application ẹ ṣe ó ti submit application sí different company ìgbà tí company ńlá yẹn bá fẹ́ pè wọ́n wá lọ mú letter of congratulatory letter ẹ̀ wọ́n á lọ fún ní ọgbà ẹ̀wọ̀n ẹlòmíì wọ́n á lọ fún ní inú pósí pé àdìdé òun rèé à ah, Jésù Jésù májò jẹ́ ìpín mi o ogun ògo dé ẹ̀mí ẹ̀mí pín ogun ògo dé ẹ̀mí pín májò jẹ́ pín mi. nǹkan tí yẹ kí máa jọlá ní níbi twenty thirty forty Don't bá ti wá di sixty seventy ìgbà yẹn ni sátani àwa máa sọ try no no no no at eighty ó yẹ kéèyàn ti máa sinmi. I don't know I think Oluwapalomi living praise is not available to talk. Okay, I'm with you, sis. How are you today? I'm fine, ma'am. blessed me through your mercy program. I've been wanted to share it with you. So I was I got kid into it. So I got a promotion and I have a job. Praise the Lord! I need to share another big testimony after this. Do you understand? So yeah. It was really a mind blowing because it wasn't the position I requested for that they gave me. They gave me on par position. Hallelujah speaking for it since August last year. So God just did it like that, like that. So it was a merciful one. Ọlọ́run aláàánú ṣàánú fẹ́mi náà padà sórí yìí. Thank you so much, sis. God bless you. Your testimony is permanent in Jesus' name. You can please go out so that someone else can come. And thank you so much. I love you. The next 21 days, we are still seeking for the face of the Lord for the program. But when the Lord give us a go ahead, we'll move on with it. God bless you. I àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí jésù. àwọn kan gbìyànjú títí títí títí ṣùgbọ́n kò padà ṣe ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtèyí tí mo ń lá lójú àlá èyí tí mo rí lójú ìran ọlọ́run àti nípa ìsọtẹ́lẹ̀ ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire irọ́ ṣe mọ́ mi lára irọ́ ire ṣe mọ́ mi lára ire irọ́ irọ́ ire tètè ṣẹ. ìtọ̀ arákùnrin kan wà ní gbogbo hallelujah. ee network ò dá mbẹ̀ yẹn o. network ò dá <laughs> You know, the 21 days people have been giving their testimonies and um, I don't know what to say. I know it has it can only be God. Even the Olorun Anu program people have been giving so much testimony about it. Somebody keyed into it and gave me a mind-blowing testimony. I was like, oh Lord, we gonna need that loma So we had to open YouTube all the time. Forget that I was the one that was singing. Mm -mm. I need the miracle too. I need mercy too. So I go back to the YouTube. I listen to it. I was listening to one now earlier. Um, earlier. So you need you need to you need to hear that song over and over again. Hallelujah. Mm. Mm. Mm. I'll sing that song again. I'd have loved um, um, um, to voice on it, but it's fine. Let's just talk about that song, you know. But I know you'll be blessed, and I will be blessed. Mm, Sister Linda, okay. láìsí ìmúṣẹ ìlérí. àwọn kan gbìyànjú títí títí títí ṣùgbọ́n kò padà ṣẹ. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtẹ̀yí tí mo rí lójú àlá èyí tí mo rí nínú ìran àti nípa ìsọtẹ́lẹ̀ ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ bọ́ mi lára ìran ire ṣe bọ́ mi lára ire ìran ìran ire tètè ṣe. kí ni ká sọ nípa graduate tó ń gun ọ̀kadà àwọn graduate tó dọlọ́kadà àwọn graduate tí wọn ò ríṣẹ́ gidi tó ń ṣe wúbà tí èèyàn kan wá jàjà gbé mọ́tò fún láti ṣe wúbà kó wá fi wúbà yẹn kó sẹ́nu tírélà àbí kó tún wá gbẹgbẹ wá gba mọ́tò wúbà kó tún má wá débẹ̀ kí tírélà ti bá kó tó lọ gba mọ́tò. I know I know that you know that there is power in that song and that you need the song I need it too ẹlòmíì tó máa jẹjẹ pé pé ah ṣé graduate ni ẹ. Eh? ọlọ́kadà mi ò máa help bàbá olówó àbọ̀mọ bàbá olówó bóyá ó gbé lóru nígbà tí mọ́tò ẹ̀ dákú àbó bá ṣe mọ́tò àbó ṣe nǹkan kí ló dẹ̀ máa ṣẹlẹ̀ bóyá wá délé ìyẹn wá fún ní káàdì pé wá bá bàbá wa bóyá ibi tó fẹ́ sọdá sọ́fíìsì bàbá ni mọ́tò ń pa ìgbà tó fẹ́ tó fẹ́ ẹ̀bù ẹ̀ ní gbogbo ìyẹn ń ṣẹlẹ̀ gbogbo ìgbà tí wọ́n rí ẹ̀bù kò lásídẹ̀ǹtì. bọ̀dá sáà ṣé ń gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ ṣé ó ní mí nìyí ẹlòmíà lọ sórí òkè àgbàwẹ̀ gbàdúrà nígbà tó máa dé kókò gba actualization of the testimony of everything he, he or she has prayed for wọ́n á dẹ̀ ló ti kú. ẹlòmíì akọ yọ ṣubú akọ yọ ṣubú ó ní testimony kan tí mo gbọ́ èmi gangan ọrùn mi shake nípa ọlọ́run àánú lórí YouTube is on YouTube My YouTube is Adeyinka Alaseyori. Yeah. Adeyinka Alaseyori is the name. You see different kind of videos there. You can key into it and you'll be blessed. It's a new song. It's a new song that we're working on in the studio. Coming out by the end of this month, hopefully. Or the beginning of next month, hopefully. And The album of Ayobayo is coming out. Cyborg is the one selling it. Àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí. Bóyá fourteen fifteen years ago ni mo gbọ́ sórí pé èèyàn kan ralẹ̀ wọ́n dẹ̀ òun lọ́ọ́ fi ṣe foundation ilẹ̀ yẹn òun kọ́ ló gbébẹ̀ ẹni yẹn wọ́n sin síbẹ̀ ni kò gbébẹ̀ ìgbà tí ilé máa dúró tán ó kọ́lé parí ẹ̀ òun lọ́ọ́ sin síbẹ̀ ó ralẹ̀ ó kọ́ tó ń kọ́ dókè kọ́ dẹ̀ ṣe housewarming housewarming dẹ̀ di burial service ìgbà tó kọ́lé tó fẹ́ máa di landlord nìyẹn ṣẹlẹ̀. àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí àwọn kan fetí gbọ́ ìlérí títí títí ṣùgbọ́n kò padà ṣẹ ìlérí tí mo gbọ́ nínú bíbélì àti èyí tí mo rí lójú àlá èyí tí mo gbọ́ nínú ìran ọlọ́run àti lójú àlá mi ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire irọ́ ṣe mọ́ mi lára ìran ire ṣe mọ́ mi lára ire irọ́ ìran ire tètè ṣe. Every agenda of darkness for your life and for my life. Every demonic plan to sabotage our future. Every demonic plan to abort our glory. Every plan of the principalities and power to waste our glory, our fortune, and our destiny. As the Lord liveth and his spirit liveth, I declare and I decree that in the name of Jesus, their plans are nullified in Jesus' name. Amen. Are you going to plan for my life. Every demonic plan for your life. I command the fire of God to fall over them and consume them in Jesus' name. Amen. Ogun ògo dé ẹ̀mí pin kò ní ṣẹlẹ̀ yín. Amen. Ogun ògo dé ẹ̀mí pin kò ní ṣẹlẹ̀ yín. Amen. Ogun mà ti ṣiṣẹ́ ó ti tọ́ ó ti ṣe làálàá ó ti you know eh, I do I do I, I don't know ẹlòmíì àtúnṣe iṣẹ́ fẹ́lòmíì wọ́n á ní kó wá gbowó ibẹ̀ ló máa ti kú wọ́n á kọ̀ pé pé wá gbowó iṣẹ́ o ti ṣiṣẹ́ o ti labour o ti tọ́ ẹ̀ come and take the money come and take your dividends or come and take your share kì í ṣe àwọn tọ́jú dúdú contract ló pa o sátani á máa dúró de àwọn ẹlòmíràn ní bèbè ìṣeré. Ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìran ire ṣe mọ́ mi lára ire ìran ìran ire tètè ṣe. Ire ìran ìran ire tètè ṣe. àìmọye mọ́tò ilẹ̀ ilé níbojì wọn ò mọ́tò ilẹ̀ ilé sàárè ló wà. every plan of the enemy for your life kì í ṣe gbogbo èèyàn téèyàn bá ṣe olóore ló máa mọ̀ ọ́ kì í ṣe gbogbo èèyàn téèyàn bá forí ṣe fọrùn ṣe fún ló máa mọ̀ ọ́ gbogbo ẹ̀ ni pé kéèyàn má kú kí ògbó tó dé. night of rehearsals night of going for ministration without money night of going for ministration without any hope without food at home. I don't know, I don't know, Luwapo and Lumiliving Praise, I don't know why you're not connecting on Instagram. I would have loved you to voice over it ẹlòmíì different songs the Lord has blessed them with different sound different good sound bọ́ irọ́ eré yẹn ò ti wà global èmi gbogbo mo need global recognition èèyàn ni mo mi sì láàsì ah ọlọ́run tí wọ́n gbé sí billboard ní USA number one mo ní ìdí ẹ ayé mi nílò ẹ ìpín mi nílò ẹ àánú yẹ àánú yẹ àánú yẹ èmi náà ní ìdí ẹ àánú tó máa ń jẹ́ kí ìre ìran kó ṣe mọ́yàn lára the blessing of my vision the blessing of my call ìre ìpè ah ọlọ́run ìran rẹ̀ ẹlòmíì wọ́n ti promise ẹ ten years ago fifteen years ago kódà lẹ́nìí wọn ti ṣe é fún wọ́n dẹ̀ láwọn olùrànlọ́wọ́ àyànmọ́ àwọn ipá tí ò fẹ́ kí ìran eré yẹn ṣe ni bóyá níwájú olóore olóore gan rí kú tó bá ti fẹ́ fún lóore a máa rí kú olóore a máa ní ẹ ṣé ti bá fún máa kú ẹ má jẹ́ kúkú fún. tí mo gbọ́ orin yẹn kódà fíìmù là ń ìjì Netflix ni mò ń wò mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀ mo jókòó ti Netflix ní pé ọlọ́run bí ilé wa kú mo fẹ̀yìn ti ṣíà ibẹ̀ lọ́lọ́run ti mú orin yẹn wá. èmi gangan máa ń pé ọlọ́run mo mo need láti kọ́ more than ten times torí mo first time tí mo kọ́ tí mo ṣe rí pé new song ni mo record ẹ̀ torí ẹ̀mí mímọ́ wọ́n fọ́ nìkan tó o bá ti múlẹ̀ kó tó lè rántí bó ṣe tó bó ṣe kọ́ máa pẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti mú fóònù mo kọ́ bẹ́ẹ̀ bí mo ṣe gbọ́ náà ni mo ṣe wá bí mo ṣe máa wọlé ẹ̀rọ náà bà mí kí ni ká ti gbọ́ ẹni tó ti ń wá ọmọ títí títí títí títí tó máa wá dàdà lóyún ó dẹ̀ fẹ́ bímọ mo ti gbọ́ ni ó dẹ̀ bímọ àtòun àtọmọ. àtèyí tí mo lá lójú àlá èyí tó rí nínú ìran àtèyí tó sọ nínú ìsọtẹ́lẹ̀ ire ire. ire ìran ìran ire tètè ṣẹ. èèyàn kan àti thirty nine forty one forty five kódà forty eight ájàjà rẹ ni tó fẹ́ fẹ́ wọ́n ti mọ́jọ wedding wọ́n ti máṣọ wọ́n ti mọ everything lẹ́dọ̀jọ́ wẹ́ẹ̀dì wọ́n á ṣe wẹ́ẹ̀dì á dẹ̀ dalẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dì á dẹ̀ kú. má jẹ́ kú kókó tó dé ìrẹ́ ìran ṣẹ́ mọ́ mi lára ìran ilé ṣẹ́ mọ́ mi lára ìrẹ́ ìran ìran ilé ṣe ti ṣe. mi lára. ẹ̀gbọ́n kan tí ẹ̀gbọ́n sọ fún mi ire ìran generational blessing ṣe mọ́ mi lára ó ṣe jẹ́ pé ègún ìran ló máa ń ṣe mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ lára ìran ire ìran ò kì í ṣe mọ́ wọn ègún ìran ẹ mọ̀ pé bí ìran ṣe wà tó ní ègún bẹ́ẹ̀ náà lọ ní ire ó ṣe jẹ́ pé ègún ìran ló máa ń bá ayé ọmọ èèyàn fà á. ire Iro ọbẹ̀ kọ́ ibi àti ire ni adálé ayé ire Iro yẹn dà. I know by the time we will compose the solo, the Lord will give me utterance. That we heal your hope and that we grant you testimony. Please share this video. Let's share and share. Let's share and share. reason tèmi máa fi ṣe ẹ̀ ni wípé kí n bá lè padà lọ gbọ́ kí n bá lè máa mú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ ọ̀sìn tí mi ò ní rántí létà. Hey, papa. èpè ìran mọ́ mi lára ìran. ẹlòmíì ọjọ́ bẹ́tìdì ẹ̀ lọ́ti plan láti fún mọ́tò ẹni bá wá lọ́jọ́ bẹ́tìdì mi á kú pín. bó o bá plan láti wá fi kú lọ ìṣẹ̀dá mi lọ́jọ́ bẹ́tìdì mi wàá kú pín. nídìí kéèyàn máa bẹ̀bẹ̀ ṣé mo pé èmi sì ṣọ́ọ̀ṣì ta ti wá wọn kì í sọ pé ọlọ́run jọ jẹ́ kẹ́mi ọ̀tá wa gùn kó ba lè rí ire kódà má rí jẹ́ kí n máa dá ṣe rere mi mi nídìí láti máa ja ogun ẹ̀ mọ́gun máa rí mi ìfẹ́ orí ah kí ló ń rí tó bá tún rí látún máa bínú bó ṣe dóhùn ló fún lóore kò nídìí láti rí má rí tó bá ti jẹ́ ọ̀tá mi kú pin wọ́n fún mi kí ló ń tò wọ́n ní kí ló ń ṣe lálẹ́ àná lọ́dún ó ti kú pin ni má porí mi níbi kó má bàa kú pin àwọn áńgẹ́lì apanirun máa lé ẹ kiri ọ̀nà yẹn á máa yọ̀ ẹni bá ń wá ìṣubú mi ọ̀nà wọn á máa yọ̀ ẹni tó bá fẹ́ kí kí n kú kí ògo wá dé ọ̀nà wọn á máa yọ̀ àwọn ọmọ wọn á máa kú kógo tó dé. olórin kan orin àti níkẹ́ Kọ́láwọlé. Ah. Ah. Ah. ta ló rántí orin yẹn lọ. ẹni bá ní ìrègbèkùn ìgbèkùn ni yóò lọ àríkìṣẹ́gi sórí ara rẹ̀ èrò ọ̀tá ni wípé èrò ọ̀tá ni kó pa wọ́n ẹni bá ní ìgbèkùn ìgbèkùn ni ó lọ àrígiṣẹ́gi sórí ara rẹ̀ èpè lọ fún wọn kùrà bí wọ́n bá ń jòkóó kídi ó máa ta wọ́n bí wọ́n bá wà nínú ilé kílé kó máa wó pa wọ́n ẹni bá ní káwọn òbí mi máa jẹun ọmọ àrígiṣẹ́gi sórí ara rẹ̀ àti Níkẹ́ Kọ́láwọlé lọ lórí yẹn àwọn ló compose àwọn ló ẹ ti gbọ́ nínú tiktok dáadáa èyí gbọ́ ẹ ti gbọ́ dáadáa àwúlò àwọn orin yẹn la need. ẹ. ire ire ire ìwọ mi ò tètè ṣe lórí mi tètè ṣe má jẹ́ kú kókó tó dé ire ìró ṣe mọ́ mi lára yíká ìró ire ṣe mọ́ mi lára ire ìró ìró ire tètè ṣe. ẹni bá fi káńsà kó rí mi cancer of lungs, cancer of the breast, cancer of the legs, cancer of the eye. Tẹ́ fi borí àwọn ọmọ mi. Tẹ́ fẹ́ fún mi lóúnjẹ jẹ lójú oorun lójú àlá physically. Make sure you are praying this prayer as I am praying it. Torí ó lè jẹ́ wọnú ni ó lè jẹ́ ìmí ni. Ẹni tó bá fi cancer lọ ìṣẹ̀dá mi. And we need an interpreter. Can you interpret for us? Ẹni bá fi cancer lọ Me. mi. Ẹni tó fi cancer Lord. lọ ìṣẹ̀dá mi. Ẹni tó fi cancer cancer ẹni tó ń fi cancer lọ orí mi ẹni tó ń fi àrùn jẹjẹrẹ lọ mí. gbogbo ẹni tó ń fi àrùn jẹjẹrẹ lọ mí. tó ń fi cancer lọ mí tó ń fi cancer of the breast cancer of the laps cancer of the blood cancer of the lungs bone cancer lórúkọ jésù tó fẹ́ fún mi lóúnjẹ lójú oorun lójú àyà tó fẹ́ fún mi poison tó ń fi kú wá mi fi kú wá ọmọ fi kú wá ọkọ lórúkọ jésù name of Jesus. Áńgẹ́lì agbaniru kó máa lé yín kiri. Amen. Yes. Ẹlòmíì iṣẹ́ a máa bú, iṣẹ́ a máa flourish, inú àdẹ̀ máa bí ọ̀tá. Tó bá ti wá di time tí iṣẹ́ yẹn fẹ́ di global brand tí gbogbo ayé fẹ́ máa ná. Ṣé mọ̀ pé àwọn nǹkan tẹ̀ ń ṣe ń sìn wọn mọ̀ pé ẹ̀ struggle? Tó bá ti wá di time tí Ọlọ́run fẹ́ sọ ọjà tẹ̀ ń tà, tọ́lọ́run fẹ́ sọ ọ́ di to tó fẹ́ sọ di global brand, ìgbà yẹn nínú á máa bí wọn wọ́n máa bínú pé kí ló dé ṣèbájọ́ ṣiṣẹ́ kan náà kò sí nǹkan tá yóò tí ì ní sọ nípa ẹ̀ tó bá ti yá they will say a whole lot about you ẹ dúró ti Jésù wọn á kú pé mi máa ń sọ fọlọ́n pé má jọ́ jọ́ jọ́ má consider anything. ọkọ lápọ̀jù ro tàgbélébùú lórí mi o. <laughs> Má gbà káyé pa mí o, ṣáájú oko mi. Ẹ is a new sound the Lord is just giving me now. Bó bá jẹ́ ìyìn Ọlọ́run ló fún ọ, Ọlọ́run kọ́ Kódà bó bá jẹ́ àyànfẹ́ rẹ ni wọ́n, Ọlọ́run kọ́ wọn ìríra ìwà ìmọ̀wáwù mi lè pọ̀ àìbìkítà mi lè pọ̀ àìmọ̀rọ̀sọ mi lè pọ̀ mo lè máa jẹun kiri ní gbogbo ìgbà mo lè máa wọṣọ tí ò tó anything ṣùgbọ́n rántí àgbélébú. ohun gbogbo tí wọ́n bá ṣe láti pa mí nínú ògo jó ṣekú pa wọ́n. You don't understand ẹlòmíì skin care products ló you know irú hip shoulders He is skin care ló ń tà wọ́n á po ọṣẹ skin wọ́n á ṣe gbá wọ́n á ṣàwo kára wa bá a lè jọlọ àwọn tó bá fún ní paraba ìta wa ń lò díẹ̀díẹ̀ wọ́n láti ń dọ́gbọ́n sí i máa gbọ́ ti wọ́n ń tajà yẹn díẹ̀díẹ̀ wọn ò ní rí ẹ ṣùgbọ́n jọ jẹ́ kí àwọn tó wà labroad UK kọ́kọ́ máa post yẹ àtàwọn celebrity yẹn kọ́kọ́ post yẹ díẹ̀ inú á máa bí wọn. ẹni tó jẹ́ pé nígbà tí ọlọ́run fẹ́ sọ ọjà ẹ the global brand àwọn tí ó jẹ́ pé nígbà tí ọlọ́run ti sọ pé ọjà ti ẹni gbogbo ayé fẹ́ máa ná àwọn ìyẹn tí inú ń bí tó sọ pé àfi kó o kú àfi lá àfi kó o kú láti òní lọ wọn máa kú pin. amen. Eh. You don't understand. Ìgbà tó náà bá fẹ́ ṣàánú ẹ, ẹlòmíì kápẹ́ńtà ló ń ṣe. Ẹlòmíì online business ló rọra ń tà torí kò síṣẹ́ ń tà. Tó bá ti wá di time tó fẹ́ di global brand tó fẹ́ travel, ìgbà yẹn nínú màmá kò dáa, ọmọ ọlọ́mọ ni wọ́n náà. ọlọ́run kọ́. wọ́n bá jẹ́ àyànfẹ́ rẹ ni wọ́n ọlọ́run kọ́ wọn. ẹni bá pinnu ikú fún mi nínú ògo ọlọ́run kọ́ wọn. àṣìṣe mi lẹ́pọ̀ ló tàgbélébú ọlọ́run kọ́ wọn. ẹlòmíì bí oúnjẹ ló kẹ sí ó máa kú ni má wá sọ́dọ̀ mi don't come near me please àwọn áńgẹ́lì apanirun máa lé yín kódà àwọn béèrè fún mi ò béèrè fún wọ́n ti wà on stand by two four seven ni mo pè wọ́n kọ́ṣẹ́ wà ń bẹ̀ tó o bá ti ta tó o bá ta dọ́dọ̀ mi you are free to go tó o dẹ̀ ta dọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi tó bá lo gbọ́gbọ́ kúkú o gbọ́gbọ́ sísìn ìwọ ló mọ̀wé yẹn but àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ tèmi are you declaring that for yourself too àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi tó jẹ́ pé inú wọn ń bí ẹ. ìwọ kọ́ ló ní bísínẹ́sì tó ti ń fún mi láṣọ ìwọ ló ń bínú. ìwọ kọ́ ló ní bísínẹ́sì tó ti ń gbé tó ní ẹgbà para ìwọ ló ń bínú. bẹ̀rẹ̀ tí ẹlòmíì sẹ́ndí ẹ̀ sí mi látàbọ̀ kódà mi ò rántí orúkọ wọn ṣùgbọ́n mo mọ̀ pé ìrì á máa bá wọn gbogbo àwọn pride tó ti fún mi ní aṣọ tó ti fún mi ní bàtà tó ti fún mi ní fìlà tó ti fún mi ní irun ìrì á máa bá wọn mo rántí dárúkọ wọn mi ò rántí dárúkọ wọn ìrì á máa bá wọn ọlọ́run á open channel of blessing ọlọ́run á open channels of blessing tí wọn ò lérò fún wọn kódà àwọn kan níbi tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run dé láyé mi àdúrà ló fi ránṣẹ́ sí mi ìrì á máa bá yín. amen. ẹlòmíì tó bá rí pé wọ́n fún ẹni ẹlẹ́ni ten thousand inú àdẹ̀ máa bí kò gbúdọ̀ rí ten thousand lọ́wọ́ èèyàn tó ń ṣiṣẹ́ látàárọ̀ fóṣù kan kò gbúdọ̀ dọ́jú kò gbúdọ̀ fine èèyàn tó ń struggle ẹ̀ níjó náwó ẹ̀yìn lẹ́ẹ̀bà náà ẹ bá mọ́kànlẹ̀ ẹ tún máa sọ pé kò dáa. This new song that the Lord gave to me. Tọ́lọ̀ fún mi yí ẹ bá padà sí yí bẹ́ẹ̀ ẹ. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fún mi lórin yẹn lénìí ni two songs ìyìn bó jẹ́ ìyìn lọ fún wọn lọ́rùn kọ́ mo ti gbàgbé yẹn mo ti gbàgbé yẹn kọ́ náà ṣàánú mi bọ́ mo mọ̀ pé máa ṣe fídíò yìí máa lè lọ ìwọ tó máa ń download fídíò o ò ṣe dátà o ò lo kámẹ́rà o ò gba permission o dẹ̀ ń download kó dáa o ń download ẹ̀ o ló ń fi sí YouTube udabaye ó máa fi ìwọ tó tún Facebook account lórúkọ mi tí mi ò rán ẹṣẹ tó bá ti wá gba followers tán wàá wá sọ di nǹkan mi kò dáa ìwà fraud ni ìwà fraud ni kò dáa kò dáa má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. that song. Share and tell somebody to join us. We did not plan for this, we just plan to use 10 minutes, but now, àwọn àdúrà yẹn máa gbà ó máa gbà ó ẹlòmíì olùrànlọ́wọ́ àyànmọ́ tiẹ̀ ni wọn ò gbúdọ̀ affect tó bá ṣe tápà pẹ̀lú ẹ̀ báyìí títí ẹ̀ gan báwo ló ṣe fẹ́ rí. àwọn kan kú láyìí sí ìmúṣẹ ìlérí àwọn kan gbìyànjú títí títí títí títí ṣùgbọ́n kò padà ṣe é. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtèyí tí mo lá lójú àlá èyí tí mo rí nínú ìran ọlọ́run àti lójú àlá mi. Ire ire ire ìran mi ò tètè ṣẹ. ṣẹ́ má jẹ́ kú kòkó tọ́dé ire ìrọ̀ ṣẹ́ mọ́ mi lára ìrọ̀ ire ṣẹ́ mọ́ mi lára ire ìrọ̀ ìrọ̀ ire tètè ṣẹ́ LNM studio nìbàdàn are you ready we are doing this song together engineer mi olówó orí ọkọ living praise àjọ ń ṣorí yìí ni ẹ̀yin náà lè ṣe àròjinlẹ̀ ẹ̀yin náà lè ṣe àyọpẹ́ ọmọ pọ́lọ́run àtúràn yín lọ́wọ́ kájọ ṣe ìran ire ìran ìran àti ìmọ̀rúkọ ẹ̀ <laughs> ọlọ́run ló mọ̀ ẹlòmíì àti lọ máa worúkọ ẹ̀ fẹ́ lọ ṣe ábọ̀mù tí wọ́n ló mọ̀ kan tó bá wọ̀ ẹ́ ni o kọ sí tiẹ̀ mo ṣàmọ̀ pé tèmi mo mọ̀ kan ti máa kọ ẹ̀mí máa fún mi kọ <laughs> ẹlòmíì àti máa plan bọ́ ẹni pé mo ti gbọ́ jẹ́ lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ ò mọ sólù ẹ̀ wá sólù sí lọ́kọ́ ò mọ láì rẹ̀ wá láì sí o ti gbọ́ kúrọ̀ sí lọ́kọ́. Look at me, ire, ire, ire irọ́ mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kòkòrò ire irọ́ ṣe bọ́ mi lára irọ́ ire ṣe bọ́ mi lára ire irọ́ irọ́ ire tètè ṣe. Ìgbàgbọ́ mi wọ̀. ègún ìran èpè ìran tá a tọ́jú pamọ́ fún yín nínú ọdún yìí bóyá nínú May bóyá nínú June ikú àìtọ́jọ́ tá a tọ́jú sínú July August ikú ọmọ tá a fi ń wo ìṣẹ̀dá rẹ̀ September tó ní o máa ti sinmi ẹja strike in september ẹja strike here in october ẹja filẹ̀ in november Hello, me at the pé december gangan ni ní time celebration at the slack gbogbo ikú àìtọ́jọ́ ta tọ́jú fún ẹ àti jábọ́ níbi iṣẹ́ tá a tọ́jú fún ẹ ègún àti èpè ìran tó ń dúró láti activate tá a tọ́jú fún ẹ àti jábọ́ àti wálé lójijì tá a tọ́jú fún ẹ àìníṣẹ́ lọ́wọ́ àìríṣẹ́ nílùú òyìnbó tá a tọ́jú fún ẹ àìníṣẹ́ lọ́wọ́ àìríṣẹ́ ní nàìjíríà tá a tọ́jú fún ẹ lórúkọ jésù lórí yín lórí mi lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ohun tó yí wa ká lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ lórúkọ jésù àwọn ni kọ́ di kọ́ di kọ́ sínú pápẹ́ wọn. Jesus' mighty name we pray. Amen. As we round up. Àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí. Àwọn kan ògòdè ẹ̀mí pín. Ní ẹ̀rí wọn, ìlérí tó ṣe fún mi nínú Bíbélì àti èyí tí mo lá lójú àlá. Èyí tí mo rí nínú ìran Ọlọ́run àti lójú aláàbí. Ire ire ire ìrá mi o tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kòkó tó dé ire ìrá ṣẹ mọ́ mi lára ìrá ire ṣẹ mọ́ mi lára ire ìrá ìrá ire. ṣe mọ́ mi lára ìrẹ̀ ire, ire ire, ire ire, ire ìrẹ̀ prayer You want to say something, sir? Are you shocked? He shocked you. Hello. If you didn't talk, it's bad. ẹ ṣé o ẹ̀yin tẹ́ máa ń fún wa referral àwọn kan ti sọ fọ́kọ wọn pé ìjọ lọ́jọ́ birthday adéyínká aláṣeyọrí nìkan ni mo fẹ́ rí ẹ ṣé o mi ní wá ayé tí o ẹ ní sọmọnù ẹ ní sọkọnù ẹ ní sohun àyò yín nù àwọn kan wọ́n ti stéètì ẹ̀ nínú ilé wọn pé orin adéyínká tó bá ti jí ọkọ wọn ti mọ̀ ọ́ máa gbọ́ lọ́bi iṣẹ́ gbọ́ wá ní ẹ ṣé o thank you so very much thank you so very much ẹ ṣé gan láìsí ọlọ́run nínú yín níbo làwa ìbá wa ọlọ́run lóyìn fún wa i must clearly and openly accept it that without god that is using you for me báwo la ṣe fẹ́ ṣe ẹ̀yin lẹ́ jẹ́ a máa rí surprise birthday gbà ẹ̀yin lẹ́ jẹ́ a máa rí shout out gbà ẹ ṣé thank you for loving god in me ẹ̀yin lẹ́ ń jẹ́ a máa rí programs by the churches ẹ ṣe the Lord continue àwọn youth kan wà wọ́n á ti sọ fún Pastor, pé Adéyínká Aláṣẹ̀rẹ̀ la fẹ́. ìgbé dìde tí ó lè yẹ àánú tí ó lè yẹ. ẹ wọ ọmọ tó ń kọ tẹ́nà ó fi ṣọkọ ní àbúrò mi kí ló lè lè bá. ìgbé dìde tí ó lè yẹ. Láyé mi nílò upliftment that can never disappoint. Àwọn abánigbèrú ayé ẹni tí ó kì í complain. Àwọn tí ọrùn kì í wọ̀ lójijì o. Láyé mi nílò àkàbà fáwọn tá a fẹ́ rebi gíga. Ọ̀la fáwọn tí ò lọ́la. Àgbàlagbà tí ń sọ gbogbo àgbàlagbà

tẹ̀ wà láyé bí aláìsí mọ́. má jẹ́ kú kókó tó dé. má jẹ́ kú kí ògbó tó dé. kò ṣe bá ṣe kú nìyàwó èèyàn ti kọ̀ pósìtì. má jẹ́ kú kí ògbó tó dé má jẹ́ dológo àná. má jẹ́ parí kí n tó parí má jẹ́ wọn láyé bí aláìsí. ṣàmì pé báyìí kọ́ tẹ́lẹ̀ àmọ́ bọ̀tà bá ṣe fídíò yà máa rí. má jẹ́ kú kókó tó dé má jẹ́ Ma kó gbogbo ó tó dé ọlọ́run má jẹ́ ń dẹrù gbọdọ̀ lójijì o má jẹ́ ń parí tó parí má jẹ́ ń wà láyé bí aláìsí ah, mi lórí má jẹ́ n parí kí n tó parí má jẹ́ n wà láyé bí aláìsí. àìmọye àwọn tí ò ní tàn tó ń tàn. òwe kan bẹ láyé wọ́n ní ẹni ò bá nítàn kò lè tàn ẹni ò bá nítàn kò ní pẹ́ kó tó tán àìmọye àwọn tí ò nìtàn tí wọ́n ń tàn mélòó mélòó làwọn tí ò nìtàn tó ń tàn. <laughs> àwọn kan ò nìtàn ìṣe àti ìyà ṣùgbọ́n wọ́n ń tàn. àwọn kan ò jẹyà rí wọn ò tọ́ ìṣẹ́ rí ṣùgbọ́n wọ́n ń tàn mi ìfẹ́ máa bá wọn parọ́ àwọn òwe kan mọ́ nítorí mo ní ọlá nìtọ́ àti ànító àti àní ìṣẹ́kù. má jẹ́ ń parí kí n tó parí má jẹ́ ń wà láyé bí aláìsí. adẹni tí ó bá nítàn kò ní pẹ́ tán àìmọye àwọn tí ò nítàn tí wọn ò tí ì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tàn àánú bá dé kì í wo ìtàn èèyàn kó tó di pé wọ́n tàn án. gbà kò sí nǹkan tó bá post sí social media tí máa sọ̀rọ̀ ṣé mọ ìdí ìdí ni wípé gbogbo ọ̀rọ̀ ló lésì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ ló da kéèyàn máa fèsì sí wàá kọ̀ máa wò wàá kọ̀ máa wọ́n àwọn áńgẹ́lì iṣẹ́ pé ọlọ́run èyí áńgẹ́lì ẹ̀kọ́ tún jáde lọ lẹ́ni mo tún jáde lọ ẹ máa bá mi lọ mo ń wọlé ẹ máa bá mi wọlé torí ìwà láàyè gangan ni kókó tọ́lọ́run bá ti ń kíìpù ẹ tó ń wà láàyè tó dẹ́ gidi o ìdírí nìyẹn tí mo ṣe máa ń bẹ ọlọ́run pé jọ̀ọ́ mo bá ẹ wọ májẹ̀mú ẹ̀mí gígùn àti èmi àtọmọ àlá tí wọ́n lá àlá táwọn ènìyàn ńlá sí mi tí wọn ò lè sọ fún mi àtẹ̀yítẹ́mi gangan ńlá tí sátani gbọ́n arékèrèké tí ò jẹ́ ìrántí. má gbà kí àlá ibi ṣẹ́ mọ́ mi lára o má gbà sátani láyè láti yọ ayọ̀ ìṣẹ́gun lórí ayé mi. má gbà àlá búburú tí ayé ńlá ọ̀rẹ́ mi lè la kó má lè sọ fún mi ìyá mi lè la kó má lè sọ fún mi. Ebi gangan lè la kí n má máa rántí má gbà kí ibi àti ìran ibi ó ṣe lórí ayé mi béèyàn bá lálàá pé ọmọ wọn kú wọ́n máa fi tara gbàdúrà ọmọ tèmi ò ní kú o wọ́n bá lálàá pé ọkọ kú lórúkọ Jésù ọkọ mi ò ní kú o àlá ibi tẹ́ ẹ látẹ́ ẹ rọ́ fún mi àtẹ̀yí tẹ́ ò lè rọ́ kò ní ṣe mọ́ mi lára má gbà fún òkùnkùn láti yọ ayọ̀ ìṣẹ́gun lórí ayé mi o má gbà o bàbá má gbà o bàbá má gbà o. má o. bàbá má o bàbá ẹlòmíì báyìí ọlọ́run ti ń ṣe díẹ̀díẹ̀ ó ti ń change aṣọ ṣé wàá dakọ́ nírú ẹni bẹ́ẹ̀ kú ó dà. má gbà ó bàbá má gbà ó má gbà kó wùwò ó lì ó borí mi má gbà ó. ìbí wọn ṣe ní orin àti níkẹ́kọ́ láwọlé yẹn màá lọ tún gbọ́ ṣẹmọ rísì tí mo máa gbọ́ màá wà mọ́ ṣẹmọ rísì tí màá fi gbọ́ ni pé mo láìkì àwọn láìní orin yẹn ẹni bá ní ìlọ ìgbèkùn ìgbèkùn ni yóò lọ àríkí ṣẹ́gi sórí ara rẹ̀ bọ́bá lọ bá wòlíì kọ́ ṣìṣe níwájú wòlíì bọ́bá lọ bá babaláwo kọ́ ṣìṣe nínú ilé babaláwo bójú ọ̀dọ̀ yẹ ọlọ́ṣun lọ́lọ́kọ́ lọ ṣìṣe bẹ́ẹ̀ kódà kódà àwọn àǹfà lọ́jọ́ mo lè kọ́ ṣiṣẹ́ níbẹ̀ àríkí ṣẹ́gi kọ́ ṣẹ́gi sórí ara wọn. tó bá ń ṣiṣẹ́ wòlíì iṣẹ́ wòlíì ni ó pa wọ́n you don't understand ibi tí ọ̀tá mi bá dojú kọ láti mú mi ibẹ̀ ní ilẹ̀ ni kó mú wọn. ilẹ̀ kó bá wọn jà ohun gbogbo tó ń bẹ lórí ilẹ̀ kó dojú ìjà kọ wọ́n tilétilé understand. ìgbà tí ìyá tiraka tó rán ọmọ lọ lé ìwé tó tiraka èèyàn ń ta gbá ó ń ta wòsíwòsí ó rán lọ lé ìwé ó jẹ́ káwọn ọmọ yẹn graduate kàn wá tún wá ríṣẹ́ wọ́n tún wá try láti máa gbàdúrà lórí àwọn ọmọ wọn pé ó yá mi ò give up torí àwọn ẹni tó bá give up ló lè retí mi fún àwọn òbí wa wá sọ pé àwọn ò give up o àwọn fẹ́ continue láti máa gbàdúrà wọ́n wá ń gbàdúrà títí títí lórí ọmọ yẹn ah, lọ́hùn ilé o ó wá tó táìm tí ire ire díẹ̀ fẹ́ wọlé ọwọ́ ọmọ yẹn ẹ̀dẹ̀ jẹ́ kókó sábẹ́ tírélà. ẹlòmíì you ẹlòmíì ojú wọn wà nínú ara ẹ̀ wọ́n ti fi ojú sí lára monitoring spirit àti wọ́n pé ẹ̀ ẹ̀ tó bá ti fẹ́ ṣe rere báyìí á dẹ̀ tán ire ó yẹ kẹ́ ẹ ti mọ orin yẹn ó yẹ kẹ́ ẹ ti máa kọ́ bá ṣe ń kọ yìí àwọn kan wáyé wọ́n kú láìsí ìmúṣẹ ìlérí àti gbàgbé àwọn kan gbìyànjú títí títí títí ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣe. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àti èyí tí mo lá lójú àlá èyí tí mo rí lójú ìran àti lójú àlá mi. Ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ kú gbogbo tó ire ìran ṣẹ mọ́ mi lára Jésù ìran ire ṣe bọ́ mi lára ilé ìran ìran ire tètè ṣe. ó tún wá máa padà lọ máa squat nínú family house. you don't understand èèyàn tó ti di èèyàn tó ti tó ti tó ti ṣe rere wọ́n gbọ́ ìtàn èèyàn kan ó ti kọ́lé ó ti ní oil company lójijì gbogbo ẹ̀ dẹ̀ wálẹ̀ pẹ́ ó ṣe jẹ́ pé ègún ìran ire ìran ń kọ́ gbogbo ìdílé gbogbo generation ló ní ìran ìran wọ́n ní ire ìran wọ́n ní ibi ìran wọ́n ní ègún ìran wọ́n ní èpè ìran wọ́n ní ègún ìdílé wọ́n ní òmìrán ìdílé ire ìran áńgẹ́lì àánú ìran yẹn níbo ló máa ń sá pamọ́ sí ṣé wọ́n tì í mọ́ túbú ni tí ìre ìran ò kí fi ń ṣe mọ́ àwọn ọmọ ìran yẹn lára. àwọn alálẹ̀ ìdílé àwọn alálẹ̀ ìdílé ẹ̀ àwọn alálẹ̀ já lálẹ́ yẹn alálẹ̀ alálẹ̀ dili. Okay, straight. pé mi ìṣọmọ ọ̀ràn yín ọmọ ọ̀ràn Jésù Kristi olùgbàlà ni mí láti gbà wò láti gbà tí mo ti gbà á ni mo ti kúrò nínú ìran yín ìran Jésù ni bí èèyàn bá fẹ́ kì mí lóríkì ẹ jẹ́ sọ oríkì mi fún yín báyìí kẹ́ ẹ gbọ́ èmi ọmọ Jésù Kristi olúwa èmi ọmọ kìnìún ẹ̀yà Júdà èmi ọmọ ayérayé àá èmi ọmọ ìbálòkan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú àwọn àwọn oríkì ńláńlá tí oríkì ìdílé yín kò lè withstand yẹ èmi ọmọ arúgbó ọjọ́ èmi ọmọ tó ń gun gàlìgàlì ẹni tí ẹ̀rù rí tó sá ẹni tí ẹ̀rù rí tó sá tí Jọ́dánì rí tó ń padà sẹ́yìn àwọn oríkì tẹ̀ lè máa kì mí nìyẹn torí mi á máa wú gidi bẹ́ẹ̀ bá ní ọmọ ọmọ wa ní pọ̀ wá ọmọ akínní kan aláṣọ pípọ́n ó ń jó nínú eégún ìdílé àwọn oríkì ńláńlá kan wọ́n ní ọmọ aláṣọ pípọ́n tó ń ṣe kinní kan fowó ìdílé gbogbo àwọn oríkì yẹn èpè ni èpè tó bá ti ráwọn ọ̀rọ̀ tó lépè nínú máa sá fún they are demonic. ire ìran ìran ire tètè ṣe èmi nìkan ni mo lóríkì yẹn ní throughout the world torí tó bá fẹ́ kì mí lóríkì tó fẹ́ kórìí mi wú kọjú sí mi kó ní ọmọ Jésù Kristu ló wà wá ní sáà ọmọ kìnìún àyà dúdà. àdàgbà má tẹ̀ pa. ẹ bàbá mi nìyẹn màmá sọ fún yín pé bàbá mi lẹ ọmọ ẹ ẹrù jẹjẹ létí òkú pupa ọba tó tójú fara òbò bomi òkú òkú pupa bò ó tilétilé dábà ń pè mí lọ́rùn orúkọ bàbá mi yẹn inú mi á máa dùn ara mi á máa yá a máa wú lára mi pé ah oríkì ilé mi ló kì í. Thank you, Lord. You don't understand. Ẹ ọ èmi ọmọ òrán ni níṣẹ́ fàyà sí. Ìkẹ́ni eréke bí owó ń gbé ń so ẹni owó ń so níran rẹ̀ kó wá rí iná ń so nílé bàbá mi èmi ń rògè gògè kí mà mí ilé gbogbo yẹn mi ò fẹ́ mi ò fẹ́ gbogbo yẹn mi ò fẹ́ gbogbo yẹn wọn bẹ́ẹ̀ yóò jẹ́ kówó so léèyàn Ah. wàá máa kì mí bá fẹ́ kì mí èmi ọmọ kìnìún ẹ̀yà Júdà ẹ èmi ọmọ èmi ọmọ iná lójú iná lẹ́nu à Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ ọ̀ wò pé kí ló ń jẹ́ iná lójú iná lẹ́nu pé Ṣàngó lónìí níbo ni Ṣàngó ti fẹ́ ríru oríkì yẹn púpọ̀ náà Revelation ló sọ lọ wá màá fún yín báàsì tó wà ẹ̀jẹ̀ sáré wo fóònù mo kọ́lẹ̀ ni iná lójú Bíbélì ló sọ kì í ṣe pé all the fathers of Ṣàngó kó tó di pé wọ́n bí bàbá bàbá bàbá ńlá kù Ṣàngó ní ayérayé ti ń jọba. iná ṣáájú ẹ̀kọ́ tó jáde bí iná bá ń ṣáájú ẹ̀kọ́ tó jáde òun gbogbo ẹ̀ha iná ẹ̀la ahọ́n bíbélì wípé nínú ìyàrá òkè ẹ̀la ahọ́n iná bà wọn kí ni iná kí ni ẹ̀la ahọ́n iná yẹn Jésù ni. òun gógó ní ẹ̀là ahọ́n inú tó bà lé wọn tí wọ́n fi ń fi onírúurú èdè ó pínra rẹ̀ sínú ara inúkúlùkù èèyàn bó ṣe ń sọ èdè tuntun. mo gbọ́ ọ̀rọ̀ kan ní bóyá Facebook àbí Instagram mi ò rántí wọ́n ní kí ló dé jẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ fún yín nínú Psalm ló máa sọ China ní Psalm one ó máa sọ ní India ní Psalm one ó máa sọ l'Australia ní Psalm one ọlọ́run gangan òun ni ọlọ́run àwa gangan ni ọlọ́run ni àjùmọ̀ kinní kan ọlọ́run ni. màmá. òun gangan ní ọ̀rọ̀ àwa interpret ẹ̀ sí language wa. kò síbi tọ́lọ́run ò sí. ẹ eegun burúkú abitakoli lára ah, ah. èèyàn wa máa làágùn nínú èsì láì pé wọ́n lé oríkì ìdílé yín ni. Revelation 19, verse 12 to 15. Eh, Revelation 19, verse 12 to 15. Ẹ ṣe, ẹ ṣe màá mi. Iná, iná, iná, màá wá. Ó kàn dùn mí pé mi ì lè ṣí fóun. mi nínú Olúwa, àjọ ń sọ̀rọ̀ yẹn wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ló dé ta máa ń kí Ọlọ́run Mo béèrè lọ́wọ́ mọ́ mi pé Ṣàngó ṣé ó bá Jésù láyé tí ó bá ayérayé láyé ni àbí ayérayé bá láyé? Ó jẹ́ kí n mọ̀ pé ó bá ayérayé láyé ni olùkọ́ tó ní pé èèyàn kọ́pì orúkọ èèyàn tó bá ti dáyé ní lọ kọ́pì orúkọ ẹ̀ kì í ṣe èèyàn tó ṣẹ̀ṣẹ̀ bí. ire ire ire ìrọ̀ mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìrọ̀ ṣẹ́ bọ́ mi lára o ìrọ̀ ire ṣe bọ́ mi lára ire ìran ìran ire tètè ṣẹ. Revelation two 12. his eyes were like a flame of fire and on his head were many crowns. Jerry, Jerry, rí man like you, èmi Bible woman, máa ń fún mi deep deep ìtumọ̀ yìnyín ojú ẹ̀ á dàbí iná lójú òun gangan ni kódà bó bá fẹ́ ṣe hà kí iná jáde òun ni kò nídìí kẹrọsì àti ń lo táìmù yẹn jù a máa ríra létà mo pé one of these days we have time to play ọjọ́ kan péré kejì ọjọ́ méje kejì ọjọ́ mẹ́ta àti sọ ma fẹ́ pray bá ṣe yan ọlọ́run a máa gbàdúrà torí bá ṣe yìí yẹn tí ẹ̀rí ń dé ní dákí sàtánì tún a máa you will kill anybody má rọpò rẹ ni wọn wọn láìkẹ. orin kan wà tí mo gbọ́ ń jẹta wọn ní kóhun tó sọ̀rọ̀ fún wọn pé èèyàn ni àbí ọ̀dà máa jọ gbọ́ ni mi rántí ọmọ wọn pé ọ̀kan ló kọ pé ọ́ni ọ́ni kó o tó sọ̀rọ̀ rẹ fún rántí pé èèyàn ni kó o tó tọ́jú àṣírí sí lọ́wọ́ rántí pé èèyàn ni kì í ṣe pé kẹjà tán kó wá dogun o kò ń ṣe bọ́ ṣe kọ́ rẹ̀ òògùn àwọn lọ́ni mi mọ bọ́ ṣe kọ́ bọ̀n mọ̀ pé ibi tí mo gẹ́ẹ̀tì jù ni pé kó o tó sọ àṣírí fún rántí pé èèyàn ni kì í ṣe pé tó bá wá dọ̀la tẹ́ bá jà wàá máa ní kí ló dé tí mo ṣe ẹ̀hẹ̀ ojú rẹ̀ ń dàbí ọ̀wọ́n iná iná lójú ẹ ṣe màmí ẹlòmíì ọ̀rọ̀ tó sọ síkírìtì ayé ẹ̀ tó sọ fẹ́yàn báyìí òun ló fi fínísì kó tó ṣe kankan rántí pé èèyàn ni kódà family member ẹ̀ gan rántí pé èèyàn ni. àwọn kan wáyé wọ́n fetí gbọ́ ìlérí ṣùgbọ́n wọ́n kú. àwọn kan kú láì sí ìmúṣẹ ìlérí. àwọn kan gbìyànjú títí títí títí ṣùgbọ́n kò padà ṣẹ. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtèyí tí mo lá lójú àlá èyí tí mo rí nínú ìran àti tí wọ́n sọ nínú ìsọtẹ́lẹ̀. Ire ire ire ìran mi o tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣẹ mọ́ mi lára ìwọ ire ṣẹ mọ́ mi lára ìró ìró ìran ire tètè ṣẹ ogun ògún dé mi pin ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná àti lórí rẹ̀ ní adé púpọ̀ ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnìkan ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe òtìkára rẹ̀. I boast I boast, fully speak the name of the Lord mo ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run fún mi lóríkì tuntun tí mo fẹ́ mo fẹ́ compile àwọn oríkì tuntun nínú àwọn oríkì ṣé mo pé àwọn orin tuntun ni mo ń kọ lẹ́nìí nínú àwọn orin mi tuntun tọ́lọ́ ìsìnsìn lọ́lọ́run fún mi láwọn orin yìí tọ́lọ́ bá dé tó bá fẹ́ dẹkọrẹ́tì ẹ pẹ̀lú àwọn oríkì tuntun àwọn èèyàn máa bèrè pé bó ló ti discover ẹ̀ níbo ló ti rí níbo ló ti gbọ́ ọ ẹnu olúwa ló ti jáde wá there are billions nígbà tí Elijah ń wò pé bóyá òun nìkan lòun kù ní nínú àwọn wòólì tí ò tí ì forí balẹ̀ fún Báàlì ọlọ́run sọ fún pé mo ní seven thousand àbí kí ló pé thousand seventy thousand seventy thousand tí ò tí ì forí balẹ̀ fún Báàlì. so lẹ́bùn tẹ́mi wá èmi máa ń rí bí àánú tí mo máa ń dúpẹ́ fún mi qualify fún mo kàn ráàánú gbà ọlọ́run tó dẹ̀ gbé mi dìde tó gbé àwọn tìṣáájú dìde tó fàánú gbé mi dìde kò tí ì kúrò lójú àrò láti gbé ìwọ náà dìde so ọlọ́run jẹ́ kí n mọ̀ pé òun tóun ti ń gbé àwọn èèyàn dìde tóun pin kàn mí kò ì kú kódà kò ì change position tí ọlọ́run yẹn ò bá ti wá change position ta ló sọ fún ẹ pé ò ní lárí kò bá imagine ọlọ́run tó ń wà ń di àrò tó ń gbé àwọn èèyàn dìde kò ì kúrò lórí ìbùdó kò lè ṣàìsàn kò lè ní káńsà wọn lè lé dìde kí la wá ń sọ kí la wá ń sọ wọ́n wá sọ pé ìwọ ò lè mèkè sọ fẹ́yàn kan pé àánú ló qualify mi o àánú ló qualify mi o mi ò pé. that qualify me. Oh, gbogbo ló ṣe fún mi. Ohun gbogbo ló ṣe fún mi. Kí ló ti ṣe fún mi kò sí ọ́? Ohun gbogbo ló ṣe fún mi. Ẹlòmíà ni wọ́n celebrate celebrate ara ẹ̀ náà. Ṣé ẹjọ́ ìgbà tí kìí ṣe pé ìjọba Nàìjíríà múyàn sí téèyàn bá celebrate ara ẹ̀? kódà lọ láìfù lórí instagram page ó lè má ní fọ́lọ́wà kò má tà ṣe láìfù fúnra rẹ̀ ṣe láì àwọn èèyàn lè má join ṣe láìfù fúnra rẹ̀ celebrate ara make yourself happy. kò dín dandan káyé ká ẹlòmíà ni wọn celebrate mi wọn ṣe kó tó di pé àròjinlẹ̀ jáde mo máa ń ṣe birthday kó tó di pé àròjinlẹ̀ àti ayé ọpẹ́ yọ jáde kó tó di pé ọlọ́run fún àánú gbé mi dìde mò ń tẹ̀ láti mú ọkọ mi máa ń fún mi kéèkì níwọ̀nba á fún mi gift àwọn everybody á fún mi gift but when the Lord gave me a territory global territory global recognition all over the world ẹlòmíì àníṣe ti ní global recognition má pè tiẹ̀ mọ́ra àpè mọ́ra làwọn pẹ̀tẹ̀ mi dire yìí ká ire wọlé mi o àánú wọlé mi o orísun mi báyẹn ni wọ́n máa jẹ́ àpèmọ́ra làwọn ń pè tèmi nìre yìí ká ire wọlé mi o ire wọlé mi o orísun mi báyẹn ni wọ́n máa jẹ́ orin tuntun ni orin tuntun ni kó tó di pé ẹ máa sọ pé ilé ẹ̀kọ́ àwa la kọ̀ọ̀kan àwa la kọ̀ọ̀kan àwa lọ́lọ́run fún láìfù ìyàwó èèyàn ní tẹ́sítímọ́nì wa. àpèmọ́ra la ń pe tèmi nìre ire wọlé mi o àánú wọlé mi o orísun mi bára ẹni wọn máa jẹ àpèmọ́ra la ń pe tèmi nìre yíká. jáde nínú alcohol eléyìí náà máa wà ń bẹ̀ eléyìí báyìí ó máa wà ń bẹ̀ ẹ bá ń wá ṣe yìí sí kó download ẹ kó bá wa post ẹ sí page wa. àpèmọ́ra làwọn pẹ̀tẹ̀ mi ìdílé yìí ká ilé wọlé mi o ayọ̀ wọlé mi o orísun mi bá rẹ̀ ni wọ́n wà. sún mi báyà ni wọ́n máa dẹ́ wọ́n ní gbogbo èèyàn dẹ̀ ń ṣorí burúkú lẹ́bù yẹn tiẹ̀ ló yàtọ̀ wọ́n ti dá ẹ mọ̀ fún re wọ́n ní kí ló dé ìgbà tó dé ni re dé à wọ́n ló máa ń kóre dé ni bí orin spaghetti record kí ló àti bẹ̀rẹ̀ orin yìí kóre dé mo ránu gbà mo ránu gbà. Ah. ṣe rántí fíìmù yìí tí Fúnṣọ́ Adéolú Fúnkẹ́ Adé ni Jésù mi mo ti kórè mo ti káyọ̀dé o mo wọlé o mo ti kórè dé o mo ti káyọ̀dé o wọ́n ti o wọ́n ti káyọ̀ o. Akórèdé ni Jésù mi, ó ti o. That dream should be about ten fifteen years ago mi mo gbà tó mi ẹlòmíì mi kiri ṣé mi wọ́n ló mu. kẹ́lòmí bá lè sọ pé kò tiẹ̀ dàgbà mo dẹ̀ ń pè ní màámi nǹkan tó ń nìyẹn mi ní sọ èjì mi fún un. ẹ̀hẹ́ spaghetti record. mo ra àánú gbà. What you gonna do? I'm gonna do, I'm gonna do. I'm gonna call it so okay. Life is beautiful, it's okay. Just to look for a day. I only day, I only day. No more sorrow, no more sorrow, no more no more sorrow, no more trouble, eh, eh, no more trouble, no more sorrow. I

everybody everybody tó wà bíbá yìí wọ́n ti gbàgbé o. àwọn kan kú láìsí ìmúṣẹ ìlérí. àwọn kan gbìyànjú títí títí títí ṣùgbọ́n kò padà ṣe. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àti èyí tí mo lá lójú àlá èyí tí mo rí lójú ìran ọlọ́run àti nínú ìsọtẹ́lẹ̀. Ire ire ire ìran mi ò tètè ṣẹ lórí mi tètè ṣẹ má jẹ́ kú kókó tó dé ire ìran ṣe mọ́ mi lára ìran ire ṣe mọ́ mi lára ire ìran ìwọ yé tètè ṣe èyí tẹ́ nífẹ̀ẹ́ wa ẹ ṣe. má jẹ́ kú kókó tó dé ìrẹ́ mo wí lára. bless you. And when yours truly and then you come, We'll be celebrating our 150k followers by doing our own giveaway. The next life we'll be doing is gonna be a life of giveaway. You don't wanna miss it. It might be our ah, mobile mamu. Only the first 50 people. to Ah, you can't know. I'm a mom. or bóyá fifty people tó bá kọ́ comment akọ́ máa screenshot comment yín or a ti máa mọ̀ pé àwọn ẹ̀yẹ wọ́n ń follow wa kiri wọ́n ń tọ notification Abi àbí ẹlòmíì ó ti ń gbò bóyá bẹ́ẹ̀ lọ ṣe máa ṣe ọlọ́run á fún wa ní thank you mama thank you so much ẹlòmíì do give away i'm doing give away before now ó dẹ̀ lè jẹ́ recharge card on, on both platforms on both platforms page. Facebook page, my Facebook page Adeyinka Aláṣeyọrí, my Facebook account Adeyinka Aláṣeyọrí, my Instagram page Adeyinka Aláṣeyọrí, àwọn YouTube Oh, ò lè rí gíbèwé àwọn yẹn gíbèwé gangan ni wọ́n fúnra wọn. Àwọn yẹn gangan náà ṣe gíbèwé fún àwọn tó ń wo YouTube wa ẹ ṣé ẹ ṣé gan ẹ ṣé gan ẹ̀yin tẹ́ máa ń wo Instagram ẹ ṣé ẹ̀yin tẹ́ máa ń share fídíò wa ẹ ṣé àwọn kan tó ti share tálẹ̀ kí la fẹ́ fún yín àlówó tó yín ọlọ́ọ̀kan ṣàánú wa fún yín ẹ ṣé the Lord will continue to bless you. prosper you amen tó tó amen. Uh, I'm live on Facebook, but it is on my Facebook page. I want to engage them the more, and I want to engage them on account. I'm live on Facebook, but it's on page we'll share the video on our accounts. God bless you. Thank you for making my day. God has made your gift ready. Yekoye. Please follow Vision Guide on YouTube. You'll be blessed. Don't worry, we'll share, we'll share a um, card for our 150 because ọlọ́run ọlọ́run lóye fún mi ọlọ́run lóye fún mi bẹ́ẹ̀ bá fi mí sórí whatsapp status yìí tẹ bá ṣí ẹ̀mí lórí péjì yìí ẹ̀ ṣe ẹlòmíì ó tún máa máa bá ọ̀rẹ́ ẹ̀ jà fún wa pé ẹ gẹ́ ẹ̀yẹn sẹ́ ẹ̀ gẹ́ ẹ̀yẹn sẹ́ ẹ̀ energy wà lẹ̀ have you accepted Christ today Jesus is the way the truth and the life come to him today and be saved be freed. ò nídìí bàǹtẹ́ ò nídìí láti kó ìyàmọ́ra ogun ìyàmọ́ra ogun ẹlòmíà kó ìyàmọ́ra ogun sórí kó sọ́rùn tòró ń wá bò má bọ̀ níbi tí ààbò wà ṣó ti gbọ́ orin kan tí mo kàn gbà fún kọ́kọ́rọ́ sí. orin wa yẹn wà lórí iTunes àwọn kò tí ì ra Amazon Deezer àkóso aláàbò ẹ̀mí mi mo fẹ́ kọ́ igi lẹ́yìn ọgbà mi. eléyìí ò ṣe màkósa kọtẹ bá lọ gbẹmọ aláìkẹ á ẹpa bíìtì yẹn ẹpa bíìtì yẹn ṣe. aláàbò ẹ̀mí mi igi lẹ́yìn ọgbà aláàbò ẹ̀mí mi igi lẹ́yìn ọgbà mi ni lójú ọ̀run lójú àlá aláàbò ọlọ́kọ̀ mi yọ aláàbò ẹ̀mí mi igi lẹ́yìn ọgbà mi ilé le lẹ̀ ń jà alábò olóko mi alábò mi ìkìlẹ̀ ìyọ̀gbọ̀ mi. accident níbikíbi kò dẹ̀ délé wa alábò mi. music, you want to it.